وأعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا بسكت إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ó gbé àwọn ọjọ́ kan kalẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ àlùbáríkà ní àwọn ọjọ́ tó ṣe pé ìkannú ọ̀nà là ń lò lọ́wọ́ yìí èyí tá a mọ̀ sí ayyamul ashr ìyẹn ni àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul Hijjah hadhihi ayyamun mubarakah وهذه أيام ذات فضائل وأعمال وتقربات إلى الله سبحانه وتعالى àwọn ọjọ́ yìí ọjọ́ àlùbáríkà ni wọ́n àwọn ọjọ́ yìí ọjọ́ rere ni wọ́n àwọn ọjọ́ yìí ọjọ́ tá a máa ń lò láti lè máa bí súnmọ́ ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala ó náà ni àwọn ọjọ́ yìí jẹ́ ẹ̀rí àwọn oríire tó yẹ ká wá tó nú àwọn ọjọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà láti pàkíyèsí ara wa àmọ́ nínú nǹkan tá a mọ́ pàkíyèsí ara wa òun náà ni pé nú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá wáyé náà ọjọ́ kan ń bẹ nú ẹ̀ tó ti wá táwa náà ti ọjọ́ èní táwa yìí náà ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹfà ọlá ni ó máa jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀keje tí ọjọ́ sunday ó máa jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ ẹ wá rí ọjọ́ tá a wá ń tọ́ka sí òun náà ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn òun náà lọ́jọ́ tá mọ̀ sí yawmu àràfà tá a máa ń pè ní ọjọ́ àràfà àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ń bẹ ní hajj tó jẹ́ ẹ̀sìn pé hajj ní pẹ̀lú àdánwò coronavirus àwọn tí wọ́n ń bẹ nínú Saudi nìkan àwọn ni wọ́n ṣe hajj lọ́dún ni àwọn ọmọ ìyá wa tí wọ́n wá hajj láti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ ní ṣẹ́jì bẹ̀rẹ̀ táńpẹ́ ni yóò mú tarwiyya ọjọ́ ẹlẹ́ẹ̀kejì wá ni yóò mú àràfà ó ni ọjọ́ arafa. ọjọ́ yìí ni wọ́n bẹ ní kan tí a ń agbègbè kan tá à ń kó kó àyè náà à ń kó kó agbègbè náà à òkè ń bẹnú ẹ̀ ibi tí èsì ìṣòkè náà ń bẹnú ẹ̀ so nínú àwọn ma'lumatul khati'a nínú àwọn wrong information tí ń bẹ lórí ẹlòmíì ó ní pé ìtẹ́ ń pè ní àràfá ó ṣe bókè nìkan ni ó wá gbà pé ìtẹ́ ń pè láràfá èèyàn gbọ́dọ̀ mọ́ gùn bẹ́ẹ̀ sì ni òkè ń bẹ láràfá àdúgbò ní járàfá ibi tí èsì ìṣòkè náà ń bẹ ní àràfá ẹ̀wà rí ọjọ́ tí wọ́n máa bẹ ní àyè àràfá yìí ọjọ́ albarka ni ọjọ́ ńlá ni ọjọ́ tó tóbi ni ọjọ́ tí Ọlọ́run bá wá subhanahu wa ta'ala ó pọ́lé púpọ̀ ni àwọn ikí wọ́n bá ń bẹ ní àràfá èsì ọ̀rọ̀

wà náà nusabbihu bihamdik àwọn màláíkà rí a ń kọ̀ ọmọ rẹ̀ àwọn màláíkà rí a ń gbí ọtó bí wọn ni kọ́dí sulak a ń sàpálẹ̀ rẹ̀ a ń tẹ̀jọsùn rẹ̀ qala inni a'lamu ma la ta'lamu ọlọ́lọ́wọ́ ma sọ fún ẹ pé sọ fún ọjọ́ náà pé nínú táwọn màláíkò wà mọ̀ ìjọ tọ́lọ́wọ́ bá ń bá wọn sọ̀rọ̀ yìí ó nípa padà mọ̀ àràfá wọ́n ní gbò bá wá di ọjọ́ àràfá ọlọ́wọ́ bá subhanahu wa yóò wá mọ̀ fi àwọn aláràfá ti fàárí pé ẹ wòrọ́ o àwọn ẹ̀dá tẹ́ ní mọ́dànjọ́ náà àwọn rèé o àwọn ẹ̀dá tẹ́ ní mọ́jẹ̀kan mọ́ bẹ́njọ́ náà àwọn rèé àwọn lẹ́rí tí wọ́n ń bẹ ní àràfá yìí ó kọ́ mi ni wọ́n ń gbé tóbi ẹ̀yìn mi ni wọ́n ń ṣe yìí ó ìrántí mi ni yìí àdúrà náà ń ṣe èmi náà ń pè ìtọrọ àforíjì náà ń ṣe ọlọ́run ọbó mọ fàwọn aláràfà ti rúfà àríwá yìí ẹ̀wà aláwà tá ń bẹ̀ lé nítorí jẹ́ ojúṣe tiwa tí ó mọ jẹ́ àpọ́nlé fún wa tí ó mọ jẹ́ oríire fún wa ó náà ní péjọ tó bá pè ní ọjọ́ àràfà káwa tá bẹ̀ lé ó wá gbìyànjú àti gbààwẹ̀ nínú ẹ̀ eléyìí ní tí àlùjánnà tiwa eléyìí lóríire tiwa eléyìí ní ọ̀nà táwa náà lè tọ̀ táà lè fi kọ́ ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala táà lè fi kọ́ ọlọ́wọ́ bá wa nífà tó bá ti ń dirú ọjọ́ àràfá báyìí ojúṣe tí wá o náà ní káwa náà mọ́ gbààwẹ̀ ní ọjọ́ àràfá tí ń já sí ọjọ́ Monday eléyìí tó dájúkọ wá táwa náà dájúkọ yìí

ká mọ́jú ó kò wá dárú láti fi gba àwẹ̀ ẹni tí ò bá tí ìmọ̀ láníyàn àwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nu wa ìwọ náà mọ̀ láníyàn rẹ̀ ẹni tí ò bá tí ìmọ̀ lérò pé òun ó gbà tẹ́lẹ̀ ìwọ náà mọ̀ gbà á àwọn ẹni tí wọ́n bá ti ń bọ́njọ́ tọ́jọ́ mẹ́wàá ìdíbẹ̀rẹ̀ á wọn kú o ẹni tí ó lágbára àwẹ̀ tí ń ṣiṣẹ́ olóore mi oníkìláwà tó lókùrù àt ẹni tí ń ṣe sàárà ẹni tí ń náwó jíjọ lọ́wọ́ ẹni tí ń fẹ́ lò rẹ̀ ṣe rántí ọlọ́wọ́ ẹni tó pé alùkùránì ló ń kà onírántí ọlọ́wọ́ ẹni tí ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu nínú tá a wá gbọdọ̀ sójú kòkòrò rẹ̀ òun náà ni pé ká gbìyànjú àti gba àwẹ̀ nígbà àràfà torí pé àwẹ̀ ọjọ́ àràfà àforíjì ọlọ́run láti mọ rí abẹ́lúwa ọ̀rì mẹ́lìhì wọ̀kẹ́rọ̀mí wà ìdìhì wọ̀pẹ́lì àti èmi àti ẹ̀yin àwẹ̀ ọjọ́ náà ọlọ́mọtí àti rọrùn fún wa àwẹ̀ ọjọ́ náà ọlọ́mọtí àti rọrùn fún wa ilé ìjẹ́ lára àwọn tí olóore ńlá الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ẹ̀rin ẹ̀yìn ìgbà tí a bá ti mójútó àwẹ̀ ọjọ́ àràfá ẹ̀rin inú iṣẹ́ ìjọsìn tá gbọ́dọ̀ wá mójútó dáadáa tá sì gbọ́dọ̀ dára wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ oni táǹkì ní al-udhiyya al-udhiyya èyí náà ni ẹran iléyá ẹran iléyá ní pípa ẹ̀rí ẹran iléyá ní pípa ìjọsìn ọlọ́run ọba ní ojú rere ọlọ́run láti mọ́ sí wá ìdí nìyẹn lórí ọ̀rọ̀ ẹran pípa a lẹ́kọ̀ọ́ pa rẹ̀ inú ẹ̀kọ́ àkọ́kọ́ tá gbọ́dọ̀ kọ́kọ́ lọ rẹ̀ ní ní ìtó ṣe pé ọ̀rọ̀ wa fẹ́ ṣe bí ìgbà tá ń ṣàfẹ́kù rẹ̀ nílẹ̀ Yorùbá ó ní ẹran yìí a máa rí ní ìbáadà àti fẹ́ máa sọ di àádá ìyàtọ̀ sì ń bẹ láàrin méjèèjì lọ́dọ̀ Ọlọ́run ìyàtọ̀ ń bẹ láàrin àádá àti ìbáadà àádà àṣà ìṣe olàǹpì bẹ́ẹ̀ ìjọsìn iṣẹ́ àti wójú rere ọlọ́run olàǹpì bẹ́ẹ̀ tẹwárẹ́ ẹran tá máa ń pa ìbáàdà ni kìí ṣe iṣẹ́ ìjọsìn ni iṣẹ́ ìwálìjánà ni kìí ṣe sí ṣe ọ̀gọ̀rọ̀ wa ti sọ di pé ìṣe tèmi nù lọ́dọọdún pé ká pẹ̀rọ léyà mọ́jì ó jẹ́ṣe jí ó jẹ́ ẹ̀sìn mọ́jì ó jásà jí ó jẹ́ṣẹ́ ládá jí ó jẹ́jọsìn tó fi gbà ládá lọ́dọ̀ a bá fẹ́ pa àníyàn pa fẹ́ àníyàn pa afẹ́ rójú rere ọlọ́run oníkó wà mẹ́ o lálùkùránì tẹ lámọ́lẹ̀ faragandan alùkùránì ni láyíyà náà láwọ́ha lùhùmù ha wà ládìmá ha wà láàkíyà náà lùhù tákọwá ní nǹkan láyíyà náà láwọ́ha lùhùmù ha olùwárí bẹ̀rẹ̀ bá pẹ̀rẹ̀ léyàí ràkúnmí lẹ́pa àgbò lẹ́pa màálù lẹ́pa kò sí tó kèyàn ẹwà pàtán ìtàn kọ́ lè ní ọlọ́run ó jẹ́ èmi ọlọ́run ọbẹ̀ ìsọba sí mọ́ ń jẹ tàkí ẹ̀dọ̀ kọ́ ní ó mọ̀ wù mí ìwé kọ́ ní ó mọ̀ wù mí ẹ̀rùn pọ́lẹ̀ ń dáa bá torí ẹ̀pẹ̀ dìyẹ kí náà ní mọ́ ń jẹ bá gbogbo orú dáwà mọ́ torí ẹ̀ látorí ẹ̀pẹ́ díẹ̀ àtorí ẹ̀pẹ́ rán ọlọ́run àti tàṣì àti ẹ̀dọ̀ àti àmú àti àti gbogbo tẹbẹ́rù kó dùdù lára ẹran àti lan yanala Allaha luhumuha ìmìdì ẹran wala dima'uha ẹ̀jẹ̀ ẹran yìí wọ́n sọ bá mùjẹ̀mùjẹ̀ wọ́n mú jẹ ràkúnmí wọ́n malu, jẹ màálù ọba tí ni ọlọ́run fẹ́ lò níbi ń pa olúwa ní tí mo rí pé ìbẹ̀rù èmi ọlọ́run wo ìbẹ̀rù èmi ọlọ́run wo lẹ́bi pẹran tó ọlọ́jà lọ ẹran kọ́ ọlọ́run fẹ́ lò ó àníyàn ló gbé ọlọ́jà àníyàn lọ fi rà á ẹ́ẹ́ yìí lọ́dún ní pẹ̀lú ọlọ́run màálù la pa tọ́ màálù tó fẹ́ pa lọ fi màálù táníyàn pé jẹ́wọ́ pé kò jẹ́ ni ó tó wà àwọn àgbò kan bẹ lọ́jà ẹran lásìkò yìí eh, gbogbo àwọn dáàtì ìrẹ́rẹ́ ọlọ́run o ah! nígbà dé ọjà ẹran kẹ́ bá rí wọ́n ń pè ẹran ẹ̀rù ọlọ́wọ́ sí bàyàn ẹran wọn fa àgbò kan pàgbò ní 200,000 250,000 àgbò kéèké máa ẹwà náwọ́ ti gbá irú eléyìí ó ti ẹ̀dá irú ẹran tán ní ní apàrẹ kẹ́ẹ̀tì wo pé gbogbo àwọ̀ àwòrán tà ní awó ó pèsè ẹran yìí lára ẹ̀nà ọ́sí àìsẹ̀ náà 270,000 naira àgbò méjì kan mẹ́ta rí lọ́jà ń bí a ti ń rẹ́ran èló lélẹ́ yìí bó láti ṣe àbá àkúdà èèyàn kan ti wá ná 200,000 àgbà àà lórí àgbò ilé táwọn èyí ẹ má jẹ ǹtàn yìí bá ti lọ náà láti ìbọnjọ́ náà wà mẹ́rin wálé o níbi ohun wọlé ibò là ń lọ ní pé bọ́ọ̀tù wá wọ́n tó náà kódà tó wá dọ́jà tó wá rí màálù kan láwọn àtàjọ lọ èmi ń bẹ tẹ́mi dúró ní mọ́tò jọ́nà àwọn tó kù màálù one million three hundred thousand naira màálù nípa tí a gbé ẹnìkan náà ni ó kówó lẹ̀ tí ó rà á bó ti wọ́n tó ẹni bá kówó rẹ̀ kalẹ̀ ó kú oríire o àmọ́ kí ni ó mú soríire àníyàn ló rà á màálù one million three hundred thousand naira ẹ̀dàkùn gáárí owó bá ń dé ẹni bá lẹ́ra lè oníralẹ̀ ẹni bá ń kọ́ ìlọ́wọ́ kò nípa kò nípa rẹ̀ kan lé rẹ̀

ìbẹ̀rù ọlọ́run ti bẹ lẹ́mìí rẹ̀ ìtọ́nà fẹ́ lóru tẹ́rí bẹ̀rù ọlọ́run yẹn oníkémi àti yóò wá sọ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pa ẹran níbi tí bẹ̀rù ọlọ́run ọba ni ó dé lára rẹ̀ ẹran tó dáa jù táà nábì ní apá ó lé ẹran tí wọ́n góòrì tó sì mọ̀ wù ọ́ pé áá ah, ah, èmi náà mo sọ ẹran yìí mọ́lẹ̀ ẹran tó rí tán tí ó sì ní yẹ mọ̀ wù ọ́ pamọ́ yá ibi ẹran yìí àdáadé kélé ìgbó sì mọ̀ bẹ pẹ̀lú ìyànà ọdún tí ń bọ̀ wọn àdá irú ẹran tá a fẹ́ nù tọ́ ọba lówó orú rẹ̀ lọ́wọ́ kọ́ ọ̀rọ̀ arú ẹ̀ gan-an níbẹ̀rù ẹ̀ àwọn aṣọ́ra mú kìíní kan láàrin yìí àkíyèsí ńlá rèé kọ́ ọ̀rá rú ẹran tó tó bá òun ọlọ́run owó rẹ bó ti pọ̀ tó náà kọ wárọ́ dúbí ra ẹran tó wọ́n ó ní o àmọ́ bó ní kárí ni ò ti ní ìwọ̀ yóò wá kó gbogbo àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọṣẹ́ rẹ̀ ẹ̀rìn wọnú ìlú lọ tálẹ́rán rẹ̀ tó ti wá eh, ẹni bá ti wà níyàn yìí pẹran kódà kọ́ra ní 2 million naira ọ̀kú oríire o wàláì tó wá tó bíjọ́ gbìnà kìyàmọ̀ ọ́ sì jẹ̀ká pé ta ló ní ẹran 2 million bó ti wọ́n tó náà tẹ́lẹ̀ tó wáyé pé ẹran rẹ̀ tó rò wá jẹran 50,000 naira péré lọ ẹ bá rẹ̀ ẹran 50,000 ní ìsìn àwọn ẹran kan báyìí dára ní 20,000 jọ́ tẹ́nìkan ní abẹ́ran ti dára irú ẹran pẹ́ntà ní wàṣó 45,000 nìṣù tọ́ irú ẹran báhùn pé èèyàn bá wá ara rú ẹ̀ bá níyàn rẹ̀ bá jẹ́ sọlọ́run yóò sì mọ́ gba ládá tó ní 2 mílíọ̀n náírà ọgbà lẹ́yìn náà lọ́lọ́ha lùhùnmùhà ọlọ́ndẹ́ẹ̀ràn ara ẹran ṣàfi rẹ̀ ẹ̀dọ́ rẹ̀ pọ̀mọ́ rẹ̀ etí rẹ̀ ẹ̀dọ́ rẹ̀ ṣà gbogbo kí ní ara rẹ̀ gbogbo ènìyàn wọ́n náà di máa wá ẹ̀jẹ́ rẹ̀ bó ti pọ̀ tó ohun mi ní ẹjẹ́ rọmbọ̀rọ̀ ìmì ọlọ́run sọ bá mú jẹ mú jẹ walakin yanaluhu taqwa minkum ọlọ́run ní tí mo bẹ́ lóòjú pé ìbẹ̀rù ọlọ́run wo lẹ́fi pẹ̀ràn ọlọ́run mọ́sá kò sí ìbẹ̀rù ọlọ́run fi ní àtìyàn sọrí kò sí láì kí kó jẹ́ pé ẹran rẹ ní ó tóbi jù ládùúgbò àbáníyàn wo lọ fi ẹran tó tóbi jù sáníyàn pé ọlẹ́ran tó bá tóbi jù ló ní ládá sáníyàn pé ọlẹ́ran tó bá ní súrà jù ló ní ládá tó ń lọ fi pa ni àbáníyàn pé gbogbo àdúgbò yìí ẹran nìkan kan gbọdọ̀ bá tèmi ẹlòmíì kálukú ti rẹran ní ti kò ní ti ìrántí yóò wà lọ wẹ́ ẹran tí ó ju ti gbogbo kálukú lọ yóò wá tó mọ́wájú lé rẹ̀ kálukú ẹgbẹ́ ah alájì ẹran yìí ni bẹ́ẹ̀sì lọ́dún ni ah, àwa náà ni <laughs> ọlọ́run dákun mọ́ tètè nílẹ̀ o ṣẹ́rí wà níyàn báyìí kí mọ́ bá tẹ́jẹ́ ha lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ gbogbo ara wa ha àtẹ́kọ̀wà ha húnà àtẹ́kọ̀wà ha húnà ìbẹ̀rù ọlọ́run tó lọ́run fẹ́ lò kéèṣe ẹni mú láàmọ́ bí wí bí sọ rẹ tó wọ̀ láàfi rí bẹ̀rù ọlọ́run kéwà ṣe a ọba re ọkàn rẹ àárín wa àtọ́lọ́run ẹran rẹ tọ́ ra àníyànwó lọ fi rà á ìbẹ̀rù ọkàn rẹ tí wọ́n náà mọ̀ olúwa rẹ náà sì mọ̀ níjọ́ ìgbé ìdàlù kìyàmọ̀ lọ́tún gbẹ̀sán tẹ̀ ẹjẹ́ àtijẹ́lẹ̀ fúnra wọn anábùwà Muhammad sallallahu alaihi wasallam jama musulumi alayna bil ikhlas alayna bil ikhlas àníyàn tó lọ́ lọ́wọ́ wa ní gbogbo iṣẹ́ ìran mẹ́ta kan mẹ́ta nábi ni wọ́n kó wájọ́ ìgbé ìdàlù agbọ́dọ̀ mọ́ rárá wa létí hadithi ìran mẹ́tẹ̀ẹ̀ta

àwọn ẹnìkan bẹ olùmímọ̀ alùkùránì fi ni ní wọ́n láyé bí àmátọ́ bá déwájú ọlọ́run ọba jàmá nínú náà ni wọ́n ti bára wọn ṣàmọ́ tí ó kó bá wọn àníyàn ni wọn wọ́n gbólówó kalẹ̀ pé ọmọ mọ́ náwó láyé èéṣe àlórí ọlọ́run owó tí wọ́n mọ́ ná torí ti ẹ̀nà ni mo bí ti ọlọ́run ayédẹ́nu rẹ̀ sọ́hun owó tọ̀ lágbájá ọmọ lágbájá náwó náwó ni ọfẹ́ tí wọ́n wí ni wọ́n sì ti wí bẹ́ẹ̀ ọfẹ́ ká pè ọ lóko wọ́n sì ti pè ọ lóko lọ́dẹ̀ èmi ọlọ́wọ́n lẹ́sọ̀mọ́lẹ́ ní ó yá ó tí ọ sínú lọ́jọ́ ìwé ìlànà kẹyàrọ̀ ọlọ́mọ ti bèèrè jagunjagun jagunjagun tó gbé dà tó gbé bọ̀ tó gbé gbogbo ẹ̀ wà ọmọ jagun pọ̀ láyé bẹ́ẹ̀ ni ọlọ́run èé wá sí tó jagun torí ti ẹgbẹ́ rẹ̀ ọlọ́run gbẹ́nu rẹ̀ sọ́rọ̀ ọ̀n jagun torí kan lè ní àà ah, ah, lágbàjọ ọmọ lágbàjá jagunjagun ní tó ọbẹ́ káyé ó wí wọ́n ti wí lọ́dẹ̀ lè ní ọ̀lẹ́sàn mọ́ ẹgbẹ́ wọn ni wọ́n náà kúwọ́ ojú rẹ̀ báyìí ni wọ́n mọ̀ fi ó tí bá ń ké inú èyàn máa dùn pé yẹ̀kan kí alùkùránì ó ní ọmọ ni wọ̀ náà ah, ah, àbá alágbájá ọmọ alùkùránì kan kan lálùkùránì láyé èsì ọdọ̀ tí ọlọ́run tó rí jẹ náà ni ọlọ́run rẹ sọ́run rẹ ká yóò sọ pé àà ah, lágbájá ọmọ lágbájá ó ní ìmọ̀ kára yóò wí ayé ti wí lọ́dún èmi ọlọ́run ọ̀ lẹ́san ó yẹ kí é la ilaha ẹni tẹ́yìn pè láàfáà gbà ẹni tẹ́yìn pè máàmù

ìrákun àníyàn wa níbi ẹran wa ó dọwọ́ wa lẹ́yìn àná aláha lùhùmùhà ọlọ́run ọba ò níbi ẹran ẹran wa wà láti máa hùhà ọlọ́run ọba ò ní mú jẹ ẹran wa pàlákì yaná lùhù takọwa lè pa fún iléyá màálù ẹran tó lálàáfíà ni tá lè pa fún iléyá àgbò ẹran tó lálàáfíà ni tá lè pa fún iléyá ogúnfẹ́ ẹran tó lálàáfíà ni tá lè pa fún iléyá agùntàn ẹran tó lálàáfíà ni tá lè pa fún iléyá àmẹ́wò ló dájú nínú àwọn ẹran wọ̀nyí àwọn alfa wọ́n gbìyànjú àti wò lọ wò bọ̀ ẹnu wọn kò lè lórí arínú tí wọ́n ní àgbò òun ló dájú arínú tí wọ́n ní bẹ́ẹ̀ran bá ṣe tóbi tó òun náà ló fi ń dá tó bí ránkómílẹ̀ yẹn bá lágbára rẹ̀ òun ló fi ń dáadù bí ó lágbára rankúmí kó pa màálù bí ó bá wá lágbára màálù kó pa àgbò bí ó bá wá lágbára àgbò kó mọ́ lọ rí pa ògúnfe àmọ́ Allahu a'lam gbogbo ọ̀nà àwọn ẹran yìí òun náà láláǹfààní láti lè pa fún iléyá subhanahu wa ta'ala láti ẹnu àdábúwa Muhammad sallallahu alaihi wasallam ó fún wa ní ìgbàláyè wípé tí a bá ti ẹ̀ pa rankúmí ó dídí èèyàn kan ó bábára òbáraka èèyàn méjì wọ́n lè dáwójọpọ̀ kí wọ́n rárá nǹkan mi ojú wọn lọ èèyàn mẹ́ta wọ́n lè dáwójọpọ̀ kí wọ́n rárá nǹkan mi èèyàn mẹ́rin lè dáwópọ̀ èèyàn márùn mẹ́fà obìnrin tó ní èèyàn méje kódà rínú àwọn àfáà méjì mẹ́ta wọ́n wá pọ̀jù àríwẹ̀ rí wọn gbọ́dọ̀ kọjá èèyàn méje lórí màálù kan àgbóńkọ́ èèyàn kan péré òun náà ló lè máa pa àgbò àmẹ́yàn kan ni ó kówó àgbò kalẹ̀ ni èèyàn kan ni ó ní àgbò ni ẹgbẹ̀rún èèyàn lè máa retí ládá látara àgbò kan ìdí rẹ̀ ìdí ni pé ẹran léyà wa tá a bá pa wọ́n fẹ́ ká pa lóòkọ wa àtúkọ àwọn ará ilé wa gbogbo ẹni tí máa ń bá wa gbé ìyàwó ni ọmọ ni ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tẹ́lú ilé wa sáà gbogbo wọn ń gbé ọlọ́lé tí mo pa mo pa ló kọ ní àti gbogbo mọ̀lẹ́bí mi kódà bàbá wa tó ti kú ìyá wa tó ti kú orúkọ wọn lè wọnú ẹ̀ nígbà tá a bá fẹ́ pẹran wa gbogbo ó lè jẹ́ pé èmi nìkan mo kówó ẹran kalẹ̀ ọmọ mi ó sì gbà ládàá ìyàwó mi ó gbà ládàá màmá mi ó gbà ládá nbe bàbá mi do ti kọjá lùkìyàmà àwọn méjèèjì ó gbà ládá nbe lo mo bẹ̀ lọ́mọdé àfàǹkà àwọn méjèèjì allahumma ighfir lahuma warhamhuma wa'fu anhuma wa'afihima وتقبلهما بقبول حسن وابعثهما اللهم يوم تبعثهما مع النبيين والصديقين والصالحين والشهداء وحسن أولئك رفيقا eléyìí lára àwọn ṣe ládá tàgbọ̀dọ̀ mójútó ní ìyẹn já sí pé agbò kan èèyàn kan yóò kówó rẹ̀ àmẹ́yàn púpọ̀ lè gbà ládá lórí ẹ̀ àmẹ́yàn méjì ò ìmọ̀ dáwó àgbò kára ni ah, ẹran pàṣọ lẹ́ẹ̀kan ẹran wọn lọ́dún ní torí bẹ́ran wọn yìí eh, alájí ẹ̀yìn ẹ̀yà mú ojú wá ẹ Eyi na dákàn pẹ̀rẹ̀pẹ̀ ẹ̀bẹ́ jẹran kẹrún ó bà lè tó yín jẹ kò jù bá mi lọ wa wo ni ma ń pẹ̀ràn ya inú àdánwò tó kàn wá Yorùbá ó ní pé ilẹ̀ Yorùbá láti mọ́ ń gbọ́ pé ya ó ti wá ó ti wá di ọ̀rọ̀ ó wá tún di eré ó sì wá jòkó

Ona ni as-sa'a. Al-mada as-sa'a. Inta n pe ni as-sa'a o le ni to ba ti ni kapa ti fẹran. O lowo ti o bi re ran. Abi ke lowo le ni cash. O expect owo kan. Eni je lowo. Abo si se be nikan. Iwa re ti o ti wo la wa July ko. Abi July. la wa wa. O wa re ti pe ngba December ni o ba pari. ẹni ni ó bù ní lówó náà ó ti ní sáà náà nù tọ́kàn rẹ̀ sì balẹ̀ bó bá lè lọ yáwó òun lákòókò yìí kó lè náà ti ní sáà gbogbo ẹni tó bá ilé ti ní sáà ó ti wọlé ya sáà ni pé bọ́ ọba ti lágbára àti lè rẹran bọ́ ọba ti lágbára àti lè ọwọ́ ajọ́ obìnrin ọmọbìnrin tó lọ ti ní kó tètè bẹ̀rẹ̀ sí ní ni bí iṣẹ́ kan ní ṣe ní ni pé ọkọ

tó gbòwọ́ tó ọmọ ń dáta àwọn ìwọlé alákùnmọ́dámọ́ ẹ́rà àwọn ọmọkùnrin láwọn ọmọ tí wọ́n ti ń ṣẹ́ láwọn ọ̀dọ́ láwọn ọ̀dọ́ bí tiwa báyà bíbí àwọn àbúrò tiwa gan tí mi è níyàwó àmọ́lọ̀ ti ní kó ètè mọ́ ṣiṣẹ́ kò ìjọ ọmọ 22 lọ ìmí ọmọ 20 pàápàá ìmí ọmọ 25 òun náà ti wọnú àkáǹtì rẹ̀ ó ń bá 70,000 mẹ́ ó ń wọnú àkáǹtì rẹ̀ ó ń bá 100,000 naira mẹ́ jàmá bó ṣe tọ́kíwọ ọmọ nì ó kírun tó tọ́kíwọ ọmọ nì kó gbàwẹ̀ tó tọ́kíwọ ọmọ nì kó máa ṣe sàárà bẹ́ẹ̀ náà ló tọ́ kí kó pẹ̀ràn léya ẹ mọ̀jà hàn náà fún àwọn ọmọ báyìí kán mọ̀ pẹ̀ràn ẹ ilé tí ní tó bá ti rẹ̀ mùsùlùmí tẹ̀mọ́ mùsùlùmí ó ti ní kápá kó pẹ̀ràn ṣẹ̀rí àsìtì ló wọlé ya so ń já sí pé gbólóhùn ẹnì kò wọlé ya ẹ̀ ya ọmọ tó kàn jogun owó tí òjò ọmọ ọmọ tí èbàlágà bá tí ìwé ìdọ̀rẹ́ yẹ̀ fún bọ́mọ ní bá lówó nínú dúkìá rẹ̀ tó filẹ̀ tí ẹni tí ń gbọ́dọ̀ rẹ̀ ò bá ní kápá àti pẹran nínú owó ọmọ ni wọ́n lè mọ́ bá fi pẹran léyá kí ló fa ni pé ìjọsìn ni a fi mọ́ ń wá ojú rere ọlọ́run ọba wa ni ọlọ́mọ tí àti rán fún wa bákan náà nínú ta tún wá fẹ́ ni pé nígbà àmọ̀ tí gbogbo ara wọlé yà ẹni ó bá wá rẹ̀ ran òun náà láfẹ́ kó

àìmọye àwọn sàábí ànábì lọ́pùn ìdó pé ọmọ ọ̀dọ́ wọn lóbìnrin ni wó gbẹ̀mú pé lọ́rẹ̀ pẹran ọlọ́mọta àti rọrùn fún akó fún wọn tí àlìjẹ́nà sí obìnrin lè pẹran bọ́kùnrin náà sì lè pẹran àgbàlagbà lè pẹran bọ́mọdé náà sì lè pẹran yojo débi pé bẹ́ẹ̀bá ni ó wá padìẹ lásán wàhálà ni yóò mọ̀ gbọ̀n ni bí ewé jóbèlè kò lè padìẹ wájẹ́ ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan tẹ́lẹ́lòmí ìmọ̀ ń ṣe bí àìlè pàdé ohun ó lè bá pọ̀n lé ní àbẹ̀tí wo ni èmi ò dájú rárá ẹni ò dájú ẹni ò lẹ́mí kí mọ́ pàdé àṣẹ ilé ò dájú ìmí láàánú gan ẹgbẹ́nu lẹ́sọ̀ ọ̀hún ọláàánú láàdẹ́gbà Muhammad ọlọ́gẹ́rò yàmẹ́rí olúwádìí mi ní ìnàrọ̀ oòrùn rahim ọ̀láàánú bá nẹ́bí níbi ànẹ́bí láàánú dé ànẹ́bí níbi ẹbá tún bẹ́ pa ẹran ẹdún pa ẹran yìí dáadáa anábì láàánú tí ó láàánú ẹranko àmọ́ tó bá yẹ ibi tó bá ti yẹ ká báyàn àmọ́ báyàn bẹ́ẹ̀ irú àánú wo lọ́lọ́ ní tọ́wà lè fẹ́ràn tó fi sí náà ẹ jẹ́ kí gbogbo wa ká lọ rèé láyà rẹ̀ ká lọ rèé lẹ́mí rẹ̀ ìwọ náà bí àṣà kan tí mo tẹ̀ kọ́ńjó ní lọ́rẹ̀ build liver aha wọ́n náà lè build liver àti ẹ̀nà kí wọ́n náà lè lẹ́mí kọ kí adìẹ mọ́lẹ̀ kọ pa tí ẹ̀bẹ̀ láti dán sọmọ́kọ̀ rẹ̀ kan ra adìẹ wálé ọlẹ̀ kọ́ káṣì ìjẹba lè mọ́ tún káàlè mọ́ bọ̀ ti mọ́ tí lẹ́kùnlé yí kọ dúnbẹ̀ náà dúnbẹ̀ láti bẹ̀ bọ́bá ti wá ń lówó tọ́ ọ̀rà gbò ìwọ́ tọ́ ọ̀rẹ́ ẹran náà yọ pa àbọ́bẹ́ ní báwá rẹran bí ò bá wá láyà bá ti sọ́tọ̀ iná ó bá ti tán bá ní àmọ́ pẹran ẹlòmí ò tún ní láyà náà ni èyí tó wà lọ pẹran tẹ́rọ wà dìde láàrin kan àbí tó pẹran tẹ́rọ ọ̀bẹ wà ní dédé ó yẹ kó ní tó wà ní ẹran lára gbé ìfẹ́ ni ó bá mọ̀ pa ọ̀ àwọn tó bá mẹ́ran pa kò sí láì bí kí wọ́n bá wa pa ẹran wa ẹwà rí ẹran ní pípa ìjẹ́ dandan ní ká pẹran ní àbí kìí ṣe dandan àwọn onímọ̀ wo lọ́wọ́ ń wo bọ̀ ìjọ lókè ní pé bá àbá tiẹ̀ ní pé ní dandan àsúnnà tó yẹ pé a fẹ́ fún gbogbo ẹni tó bá lágbára kó pa ní kí ló fà anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní wajada sáà man wajada sáà anábìlẹ̀ ní bá ní tó láǹfààní àti rẹran fálẹ́mi yóò bọ́ ṣì irú ẹni bí ó wá pẹ̀ràn léyá fala yaqrabanna musallana fala yaqrabanna musallana anábì ni ipò olówó ẹ̀ràn ọ̀ọ̀tì pẹ̀ràn tó bá ti dìjọ ọdún mọ́jàrí ọ ní ibi la ká lọ rèé kírun ìwá ń lè padà ní yídì ajẹ́pẹ́ ah, ẹran pípa ń dìlí bó ti jẹ́ o kí n torí ẹran ma léyàn kúrò níbi ọ̀ràn yàn ajẹ́pẹ́ ẹran pípa nìna ìmá ń súnmọ́ ọ̀rọ̀ yàn nù iyùn nígbà àwọn Imam Abu Hanifa alayhi rahmatullah àtàwọn Islam Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah èyí òun làwọn rí náà fi ní dandan ní kápẹ́ràn àmọ́ torí àwọn àkọọ́lẹ̀ míì ó jẹ́ àrífẹ́ kò kán dandan lóòótọ́ o àmẹ́ni bá lẹ́ran tí ò pẹ̀ràn áà oko kùkú pọ̀ ọlọ́mọ́sà láìdá àti yíkò nínú ẹ̀ eléyìí ó jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó àwọn òkú wa tí wọ́n ti kọjá lọ ìjà máa ń pẹran búrú wọn eléyìí tá a máa rí lọ́dọ̀ àwọn èèyàn wa ẹ̀rí tó lékè nú ọ̀rọ̀ lóòótọ́ ni pé àdá alẹ́lẹ́ amáànátẹ́lẹ́ ilmiya nítorí tá a bá nú àwọn a rí kò ní àyà láti inú alukur'an kò ní àkọọ́lẹ̀ láti inú ọ̀rọ̀ anẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wasallam èyí tá fi wá dàmú ara wa lórí àwọn òkú tí wọ́n ti lọ wọ́n ní ìyí tá a fẹ́ pa òun náà ká wá dà níyàn tí wọn náà mọ́nú ọlọ́run ẹran tí mo fẹ́ pa ì ń pa ní ilé ẹ̀rí anábùwà muhammad sallallahu alaihi wasallam ó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ tàbá ti fẹ́ pa ẹran àwọn gbólóhùn tí wọ́n fẹ́ ká máa wí oníká ní bismillah wallahu akbar ìyẹn ni pé ẹran yìí à ń pa pẹ̀lú ọkọ̀ ọlọ́run wallahu akbar ọlọ́run ló sì tóbi jùlọ gbogbo ẹni bá bẹ́ẹ̀ pẹ́ ẹran tó bá bismillah wallahu akbar bàbá bẹ́ẹ̀ pa ẹran ẹran léyà ó dá púpọ̀ ká kọjú sọ́nà kíblà bàbá kọjú sọ́nà kíblà ó tó wá dá púpọ̀ ẹgbẹ́ òsì ẹran làá máa ń fi lélẹ̀ ẹ̀ríkà ìlòmí ò ní káfẹ́ ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ tí ń bẹnu àkọọ́lẹ̀ kọ́ wọn o bá nẹ́bì ti pa tí ẹ̀kọ́ wọn o bẹ́ẹ̀nà bá dúró bá ìwọ náà wò mo lọ tún rẹ̀ mo lò sí rẹ̀ kéèṣọ́ fún tiẹ̀ kéèṣọ́ sí tiẹ̀ tó àpẹ́ bẹ́ẹ̀ ni bá dúró báyìí tẹ́ẹ̀nà dúró wájú mi ọtún tèmi rèé àwí ẹ̀kọ́ òsì tèmi rèé yóò mọ̀ jẹ́ opposite lọ́dọ̀ ẹran ẹran yẹn ẹgbẹ́ òsì rẹ̀ báyìí ẹgbẹ́ òsì rẹ̀ báyìí là á fi lélẹ̀ ìyíhun tó bá jẹ́ màálù tó bá jẹ́ àgbò tó bá jẹ́ ògúnfe bàbá wa fi ẹgbẹ́ òsì rẹ̀ lélẹ̀ tán a wá fi ọwọ́ òsì wa a fi di bí orí rẹ̀ mú a fi mú etí rẹ̀ a lè fi bó bí ojú rẹ̀ báwọn méjì sọ́nà àwọn alfa àwọn méjì ní ká má bò lójú a wà fọwọ́ òsì dí mú a mú ọwọ́ ọ̀tún wa ó láti di ọ̀bẹ mú a wà mú àtẹ́lẹsẹ̀ wa a wà gbé síbi ọrùn ẹran ní báyìí níbi ọrùn ẹran mọ́ bí apá rẹ̀ lólókè báyìí a wà gbẹ́sẹ̀ lébẹ̀ a wà mú ọ̀bẹ agbé síbi àárín rẹ̀ a wà igbólóhùn bismillah wallahu akbar a wà lè fi kún allahumma hada minka walak Allahumma taqabbal minni أو اللهم تقبل من مني أدعوك على أبي اللهم هذا عني وعن أسرتي أو اللهم هذا عني وعن آل بيتي عشر بلوي أما gbogbo ìtawí ẹni tí ó bá mọ gbogbo ẹ̀ in tó pàtàkì ni bismillah wallahu akbar ọ̀n wítá kí ọ̀bẹ́ sí ẹran náà lọ́rùn èyí tó bá jẹ́ màálù èyí tó bá jẹ́ àgbò èyí tó bá jẹ́ ogúnfe èyí tó bá jẹ́ àgùntàn àmọ́ ká ní ràǹkúnmí ni àyè máa dúnbù ràǹkúnmí o àmọ́ ń gùn ni èyí ni mẹ́bí ayà al-Qur'an bí bá sọ́lé ní rabbika wanhar kí irun ìdì bolúwa rẹ̀ kọ́ wa gún ẹran bóò láti wá máa ń ràǹkúnmí ẹsẹ̀ mẹ́ta ló fi dúó ẹsẹ̀ kan ó ti bẹ ní a ti so kọ báyìí so tí ó bá dúó yóò jẹ́ kó fẹsẹ̀ méjì tẹ̀yìn àtọwọ́ kan wájú lókù tí ó fi dúó a wà lọ rẹ̀ tágẹ́ẹ̀tì di anáhàr ihò kan máa ń náà láàrin ibi

ìlànà táà fi máa ń pa ràǹkúnmí rèé ààyè máa dúnbù ràǹkúnmí àmọ́ ń gùn ni bákan náà agbọ̀nà tó wá pàkíyèsí ara wa àwọn àlébù kan bẹ tí ma ń bẹ láàrin ẹran ẹran náà wọlé ya pàtàkì jùlọ àwọn àlébù mẹ́rin kan bẹ ó lágbára anábúwa muhammad sallallahu alaihi wasallam ó ní di alákọ̀ọ́kọ́ aláwòrán albayinu awaruha ẹran tó jú rẹ̀ kan bá dà tó kílẹ̀ pójú kan ò síṣẹ́ mọ́ irú ẹran bẹ́ẹ̀ kò wọlé ya ẹran olójú kan kò wọlé ya bẹ́ẹ̀ran olójú kan ò bá wá wọlé ya ẹ ẹran tó bá wá fọ́ lójú méjèèjì ń kọ́ àti fi ya ìwà náà kẹ̀pẹ̀ ẹran tí wà tẹ́ bí ìrìn ó jẹ ni kìí ṣe láhàmùl àbọ́ọ̀hì kìí ṣe ẹran léyà ó ṣe jẹ níta láàlí àmọ́ kò ṣe fi sin lọ́hùn fún ìléyà alébù kejì wàlmarí ìzọtún báyìí mọ́rọ̀bùhà ẹran tí ń ṣàìsàn ṣàìsàn ní ti àbí àrọ̀júhà àgbàbí ríwáyà ẹran tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ kan ti mù kún ó ti yẹ̀ lẹ́sẹ̀ kan nú ẹsẹ̀ rẹ̀ mẹ́rin ìkan ti wá yẹ̀ nú ẹ̀ ìwọ́n ṣe tamúrégé rìn báyìí tamúrégé rìn báyìí irú ẹran tí ń bá ń ṣe tamúrégé kò wọlé yàwó ẹ̀dàkùn bẹ́ẹ̀rẹ̀ tó kán lẹ́sẹ̀ kan ò bá wá wọlé yá èyí tó bá kán lẹ́sẹ̀ méjì kọ́

wọn kan ni o ó borí gbá nǹkan ní ìwo rẹ̀ bá ṣẹ́ irú ẹran bẹ́ẹ̀ a lè pa fún léyá ẹran tó gẹ́rù a lè pa fún léyá ẹran tí ó gẹ́ létí àbí ìjọ tí ẹ̀ létí àbí tí ẹ̀ bíjò nírù àbí ìtọ́ bíjò tí ẹ̀ létí àbí tí ìrẹ́ tí ẹ̀ tóbi àbí tí ti gbogbo àwọn ẹran yìí ó ń o àmọ́ bá rí yìí tó lóore jù wọ́n lọ wa lè má àwọn díẹ̀ tá lè sáré sọ fúnra wa nípa ẹ̀ràn léyá kó náà ni àwọn ilé àwa abẹ́lú wa subhanahu wa ta'ala ọlọ́mọta àjá sọdún ayọ̀ ẹ̀ràn léyá wa ẹ má jẹ́ àgbàgbé lan yanala Allaha luhumuha ọlọ́run ọba kò níbi ẹran bẹ̀ wala dima'uha ọlọ́run gbogbo ẹni tí ò bá wá mẹ́ràn pa mùsùlùmí ó ní kó bá wa pa ò mùsùlùmí tí ó bá sì pa tí ó bá gbowó lọ́wọ́ wa a máa ń sanwó lọ́tọ̀ ní fún alápàtà má fi ẹran léyà sanwó alápàtà kọ́ wá ní ẹ máa gbórí lọ o náà ni owó iṣẹ́ yìí ọ sanwó iṣẹ́ lọ́tọ̀ pálápàtà náà bá tún wá jẹ́ tálíkà ọlẹ̀wà bùn náà ní ẹran ìlànà tọlọ́run ìlànà tànàbì onílù ilé ìjẹ́ bàbá rí mùsùlùmí tẹ́ni tí èṣe mùsùlùmí lè bá pá ẹnu àwọn àfókò lè lórí ilé àwọn àmì ìtakorú ẹ̀ pé kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹran jọ́sìn ni ẹni tí èṣe mùsùlùmí ó tẹ́nu wá bá wá pa àti láwọn tí wọ́n ní àá kí ní mẹ́mẹ́ ṣebí tó bá pa bí kírísítẹ́nì bá pẹ̀rẹ̀ ordinarily a lè jẹ́ olúwa ló ìsọ fún abẹ́nu alukur'an olúwa ló sọ bẹ́ẹ̀ fún nínú al-Qur'an olúwa ni wa ta'amu alladhina utul kitaba hillun lakum inú suratul Ma'idah ọlọ́nlẹ́ran táwọn ẹni ta fún tíra bá pa halal ní fún yín so bí ẹni tí èsè mùsùlùmí christian láwọn ta mọ́ jẹran wọn ni ó alùkítà àwọn yahudi àti nasọ́rọ́ àwọn ẹni tí wọ́n bá ń bọ nǹkan míì àwọn ilé wọ́n wọ̀nyí fún àwọnú táwọn yìí àmọ́ yehudi àti nasara àwọn eléyìí bá bá pẹran islam làwa lè jẹ ẹ̀ǹjẹ́ bá wá jẹ́ bẹ́ẹ̀ bá bá bá wá pẹran léyà ń kọ́ èyí tó lékè ní ọ̀rọ̀ ni pé wọ́n lè bá wa pẹran léyà ká jẹ àmọ́ bẹ́ẹ̀ni bá wá jẹ́ mùsùlùmí bá pa ẹ̀yìn àfá ilẹ̀ Yorùbá ẹ̀sìn mi kẹ́ ẹ máa gbọ́rùn ẹran alùkùránì kọ́ sọ fún yín má jẹ́ mú pé ní bá pẹran ló gbọ́dọ̀ máa gbọ́rùn ẹran ẹ̀ bí wọ́n bá fún ẹjẹ́ fún ẹ lójú wa فصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله